ọlẹ́ni tó tóbi jùlọ olórúkọ rẹ ga ju gbogbo orúkọ lọ wọ́n ló tóbi gbogbo òrìṣà lọ àyàn ológo fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àyàn ológo fún ohun tó ti pinnu pé ó ṣe adúpẹ́ fọwọ́ agbára ìlérí ọ̀rọ̀ rẹ èyí tí ọlọ́run yóò mú ṣẹ gbà agbẹ́ májẹ̀mú èyí tí ọlọ́run yóò mú ṣẹ náà náà wá gbogbo agbẹ́ ìlérí ọ̀rọ̀ rẹ bàbá ẹnumọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ Olúwa gbàyè wọ́n tó pọ̀ ní pàtàgbára Olúwa gbọpẹ́ wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ Olúwa gbọpẹ́ Olúwa gbàyè fún iṣẹ́ agbára rẹ fún iṣẹ́ ìwòsàn wọ ẹ̀mí mọ́ fún iṣẹ́ ìdáǹdè wọ Olódùmarè ẹnumọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ Olúwa gbàyè bàbá gbójú wa sókè sí ọ bàbá olúwa na agbára rẹ lónìí olúwa bú jáde lónìí olúwa bú jáde lónìí olúwa fi ṣẹ́gun rẹ hàn ìdáǹdì rẹ olúwa fi hàn ọwọ́ agbára rẹ olúwa fi hàn ọwọ́ ṣẹ́gun rẹ olúwa fi hàn lónìí járe ọ lónìí náà wá agbára rẹ a ó sì yìn ọ́ lógo a ó sì gbé ọ ga láì lórúkọ Jésù Kristi olúwa tó lùgbàlà wa àmín àwọn ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún ńlá tí ọlọ́run ṣe fún ọ fún wa gba ńlá yìí tó fi kan ayé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún iṣẹ́ ìyanu rẹ lórí ayé rẹ gbogbo bẹ́ẹ̀ kò dúpẹ́ fún ọwọ́ agbára rẹ ọwọ́ ògo àti ẹwà rẹ nú ayé wa pẹ̀lú israẹli ò mà ṣe é nínú ìtọ́jú ayé mi ò mà ṣe é gbẹ́kàbẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ẹni wọn Ísírẹ́lì á yìn ọ́ lógo ìwọ tó tóbi ju gbogbo òrìṣà lọ ìwọ tó jẹ́ agbára fún wa ìwọ tó jẹ́ bí ìsádi fún wa ìwọ tó jẹ́ bí ògo ẹni wọn Ísírẹ́lì gba ọpẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ọba pé ká fi ìyìn fún Jésù yìí ọba tó lágbára lọ́run àti láyé èyí tó orúkọ rẹ̀ borí gbogbo orúkọ pé ká gbéga sẹ́ fún iṣẹ́ ìyanu rẹ̀ pé ká gbéga fún iṣẹ́ ògo rẹ̀ fún ohun tó ṣe tí ó ṣe inú ayé wa lónìí fún ohun tó ti parí fún ohun tí ó dáwọ́lé pé kó yin Ọlọ́run pé kó gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni máa ń sọ ẹni ìwọ ni mo yìn ẹni mọ Ísírẹ́lì wọ́n ni mo gbé ga ẹni mọ Ísírẹ́lì wọ́n la gbé ga lọ́wọ́lọ́wọ́ wọ́n ló tó gba gbogbo ògo yìí wọ́n ló go ìtọ́sí ìwọ lọ́pẹ́ yẹ wọ́n lò ní bàbá bàbá o ṣe fẹ́ kó gbé ọlọ́run ga lọ́wọ́ ìwọ lọ́pẹ́ yẹ wọ́n lò ní ọmọ ìwọ lọ́pẹ́ yẹ wọ́n lò ní ẹ̀ mímímọ́ o á tóbi jù wò ó ṣeun ìwọ lọgbàyà olóòní bàbá ìwọ lọgbàyà olóòní ọmọ ìwọ lọgbàyà olóòní ẹ̀mí. á tóbi jù òṣùwọ̀n bẹ́ẹ̀ kó yín ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí tá a rí gbàṣẹ́ lẹ́kàbẹ̀ sí yín ọlọ́run fún oore ọ̀fẹ́ tá a rí gbà níwájú ọlọ́run bẹ́ẹ̀ ká fún iṣẹ́ ìyanu rẹ̀ bẹ́ẹ̀ ká fún iṣẹ́ ògo rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀ ọba tó dúró tì wá ọba tó gbà á lọ́wọ́ ayé ọba tó dúró tì wá ọba tó dojú ìgbàgbọ́ tì wá ẹnìmọ̀ ìsírẹ́lì oṣù ìwọ lọ́pẹ́ yẹ ìwọ ní yín yẹ ìwọ lògó yẹ jésù oṣù akọ́dá yìí oṣù akọ́dá yìí ò mọ̀ ṣe akọ́dá yìí ò mọ̀ ṣe akọ́dá yìí ò mọ̀ ṣe ẹni tó pọ̀ ní pàtàgbára oṣù ọ̀tún ní gbogbo agbára lọ́wọ́ oṣù bẹ́ẹ̀ kò yin bàbá yìí fún iṣẹ́ rẹ̀ sẹ́ẹ́ lórí ayé rẹ lórí ayé ọmọ gbogbo olú oṣù jésù oṣù jésù oṣù jésù mo yàn ọ́ wọ́n tó pọ̀ nígbà tá a wọ́n tó pọ̀ nígbà bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ ìwọ nìkan nìyí ẹ o jésù ìwọ nìkan nìyí ẹ o bàbá ọba tó lágbára lọ́run àti láyé orúkọ rẹ̀ borí gbogbo orúkọ o ìwọ nìkan nìyí yẹ o jésù bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù yìí ọba tó lágbára lọ́run àti láyé orúkọ rẹ̀ borí gbogbo orúkọ o ìwọ nìkan nìyí yẹ o jésù bẹ́ẹ̀ ṣe dúpẹ́ lọ́wọ́ jésù yìí ọba tó fi àánú gbà ọ́ ọba tó fi àánú wọ́ orí ọba tó ṣàánú fún tiẹ̀ tilétilé ọlọ́run mi ò mà ṣe ọlọ́run mi mo mà mà sọ pé o ṣe o ẹlẹ́dàá mi mo màmá sọ pé ó ṣe ìbá má ṣe tìrẹ tó tì mí lẹ́yìn sẹ́ mo rónú jìrẹ̀ o mo màmá sọ pé ó ṣe o bẹ́ẹ̀ kò dúpẹ́ ọba tó tì ọ́ lẹ́yìn ọba tó ti ayé wa lẹ́yìn ìbá má ṣe tìrẹ tó tì mí lẹ́yìn. A mo ronú jinlẹ̀ mo màmá sọ pé o ṣé o bí a kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run mi mo màmá sọ pé o ṣé o ẹlẹ́dàá mi mo màmá sọ pé o ṣé ìbá má ṣe tìrẹ tó ti ayé wa lẹ́yìn bàbá o àrónú jinlẹ̀ a màmá sọ pé o ṣe o àrónú jinlẹ̀ ṣẹ́ a màmá sọ pé o ṣe o ọlọ́run mi mo màmá sọ pé o ṣe o ẹlẹ́dàá mi mo màmá sọ pé ò ṣe ìbá má ṣe tìrẹ tó tì mí lẹ́yìn àrònú jinlẹ̀ a màmá sọ pé ò ṣe òwò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó fi àánú gbà ọ́ gbogbo ẹni tó dá ọ sí tó pa ọmọ tí ò jẹ́ kí bá yé ká ọ sẹ́ ẹ gbogbo ohùn rẹ sókè lift up your voice and bless him ẹ kò dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ọba tó bọ́ ọ rìnrìn àjò náà bá tí òjò burú fún ọ ẹ kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù mọ̀ṣẹ́ agbàtà tó gba ayé mi agbàlágbàtà tó gba ayé ọmọ mi gbogbo agbàlágbàtà tó gba ayé ọkọ mi ẹ kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ẹni máa ń sọ́ọ̀lì ṣe o aláàbò góṣe ni ó ṣe olùràpadà ènìyàn ó máa ṣe ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ ó máa ṣe ọlọ́run Ísírẹ́lì ó ṣe o mo fẹ́ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ fún ohun tó ṣe nínú ayé àwọn èèyàn yìí mo fẹ́ fún àrà tó fa ayé wọn dá mo fẹ́ kó gba ogun náà wí mo fẹ́ kó ọlọ́run ó lànà ńlá níbi tí ò sí ọ̀nà ẹni wọn Ísírẹ́lì ò ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fi ọkàn rẹ gbé Jésù yìí gbé kàtà yé màkú ṣàtà ní kàtẹ́lì mọ́sọ̀ tó lè kàtẹ́ fi ọkàn rẹ yin ọlọ́run yìí ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ Jésù ò ṣe lórí ilé mi gbogbo mà ṣe gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa jẹ́ ká sọ fún ọlọ́run ọlọ́run jọ̀ọ́ ìwọ mo tọ̀ wá ìwọ ni mo fẹ́ rí lónìí gbogbo tí gbogbo tí ò ń jẹ́ rí ọ ìwọ ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mọ́ lónìí gbogbo tí ò ń jẹ́ kó fara rẹ hàn mí gbogbo tó lè jẹ́ bí ìdènà tàbí tá àdúrà mi gbogbo èyí tí ò ń jẹ́ kó gbóhùn ẹkún mi gbogbo ohun tó ń jẹ́ kó o fura ayé mi padà bẹ́ kó o sọ ọlọ́run ọlọ́run jọ dárí àṣídé mi jì mí ìwọ ẹ̀jẹ̀ jésù wí ayé mi lọ́wọ́lọ́wọ́ bẹ́ kó o kó kọ jésù mi tó wà sẹ́ that the blood of Jesus Christ to wash you ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn kó wí ayé mi ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn kó tú ayé mi ṣe ẹgbẹ́ orúkọ jésù sẹ́ pé kí ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn kó wí ayé rẹ ni mo kó làmàkàsà tó lè màkàsàtà ẹ pe orúkọ jésù olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ ayé mi kí ayé mi kó gba ojútùú olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ ayé mi kí ayé mi kó rójú kó gbore lónìí olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ ayé mi kí ọ̀rọ̀ tèmi kó làtúnṣe ẹ pe orúkọ jésù bí tẹ wà sẹ́ olúwa rẹ wẹ̀ kí oore kó tẹ̀ mí lọ́wọ́ olúwa rẹ wẹ̀ mí oore kó tẹ̀ ayé mi lọ́wọ́ olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ní orúkọ jésù kó ń gbogbo kó bọ́ sípò fún mi sẹ́ olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ẹ̀jẹ̀ jésù wẹ̀ ayé mi tilétilé ẹ̀jẹ̀ jésù wẹ̀ ayé mi tọmọtọmọ bẹ́ẹ̀ kó porúkọ jésù wà sẹ́ fún ẹ̀jẹ̀ náà ti ń ra ayé ẹni padà fún ẹ̀jẹ̀ náà ti ń tú ayé ẹni ṣe fún ẹ̀jẹ̀ náà ti ń tú orí ẹni ṣe láyé ẹ̀jẹ̀ ti ń ra ayé ẹni padà kó wẹ̀ ọ́ makaeli masaida le prando sikẹtẹlẹbo makanda le mosonda yagaba ẹ pe orúkọ jésù ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wẹ ayé mi olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí kí ọ̀rọ̀ mi kó lójú lónìí kí ọ̀rọ̀ ayé mi kó gba ojútùú mọ́lọ́n pe orúkọ jésù dáadáa ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wẹ ayé mi kó lè bọ́sí fún mi láyé gbèrè fún ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ tí ń wẹ ayé ẹni tí ń torí ẹni ṣe ẹ̀jẹ̀ tí ń wẹ ayé ẹni tí ń ayé ẹni padà kó wá wẹ ayé rẹ lọ́wọ́lọ́wọ́ kó wẹ ayé ọmọ rẹ kó wẹ aṣẹ́ rẹ kó wẹ ọ̀nà rẹ gbogbo olúwa ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ kó sàtáyàbá kí ọwọ́ ẹkún kó dópin lónìí olúwa ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ ní orúkọ jésù kí ọwọ́ ègbé kó lórí ọ̀rọ̀ ayé mi sẹ̀ pèrè fún ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ jésù ti ń wí ayé ẹ̀ ó kó bẹ̀rẹ̀ sí wẹ̀ ti ń tú ayé ẹni ṣe kó wẹ̀ ọ́ tilétilé tọmọtọmọ kó wẹ̀ ọ́ ní orúkọ jésù olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀mí kí ọ̀rọ̀ tèmi kó bọ́ sí láyé olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀mí ní orúkọ jésù kí orin kó wá sípò fún mi sẹ́ olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀mí béèrè fún ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ dáàbòtà wí ayé mi ní orúkọ jésù wé ègún àtìpè dànù mú ọwọ́ ìkàyàn kú ní orúkọ jésù gbogbo ọwọ́ ogun kó mu kú olúwa ńlá rẹ wẹ̀mí ó yá béèrè fún ẹ̀jẹ̀ ńlá tí ń wí ayé ẹni tí ń torí ẹni ṣe bẹ́ẹ̀ kò béèrè fún ẹ̀jẹ̀ náà mo kó lè má ká sàtà ó yá béèrè fún ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ tí ó ra ayé rẹ padà ní orúkọ Jésù ask for that blood to purify your heart to sanctify your mind ẹ pe orúkọ Jésù dáadáa Olúwa fẹ̀jẹ̀ láàrẹ̀ wẹ̀mẹ̀ kọ́ ọ̀rọ̀ mi kó lójú kí ayé mi kó gba ojútùú níbo ló wà sẹ́ mo kó sàtó lè má ká sàtà ẹ pe orúkọ Jésù mi tẹ́ wa ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi ẹ̀jẹ̀ Jésù wẹ ayé ọmọ mi ẹ̀jẹ̀ Jésù wẹ iṣẹ́ mi ẹ̀jẹ̀ Jésù wẹ ilé mi ẹ̀jẹ̀ Jésù wẹ orí mi ẹ̀jẹ̀ Jésù wẹ ọ̀nà mi gbogbo ẹ̀jẹ̀ Jésù wẹ ẹnu ilé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ sọ fún Jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí kí gbogbo àmì gbogbo gbogbo àmì àti apá sátani lórí ayé mi kó parẹ́ every mark of the evil one gbogbo àmì every mark of the evil one àti apá sátani and every every every mark of Satan in your life every sign of the evil one gbogbo àmì àti apá sátani ẹlòmí sátani fi apá sí lára gbogbo apá yẹn ìwé ẹ̀jẹ̀ Jésù ó yà parẹ́ that mark àmì yẹn ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ Olúwa ti sàmì ẹ̀ sí mi lára àmì ọ̀tún ńlá àmì tèmi náà fi jẹ́ èèyàn àmì tèmi náà fi gbé ńlá ṣe Olúwa sàmì rẹ̀ sí mi lára kí ọwọ́ mi kó gba ire ó yá ó yá níbo lè wà sẹ́ mọ̀kólì máa ká sàtà àmì Olúwa wà lára àmì látòlè lọ àmì ṣẹ́gun wà lára àmì látòlè lọ àmì dáǹdè wà lára àmì látòlè lọ orúkọ Jésù kò béèrè fún àmì yẹn àmì ńlá ní orúkọ Jésù olúwa sàmì ẹsìn la àmì tí ń torí ẹni ṣe sàsími lára ẹ pé orúkọ Jésù ẹ bèrè fún àmì náà àmì ńlá látọ̀rọ̀ wa mo kó takaya máa mo sàkà tí mú ayé ẹni gbáre tí mú orí ẹni ṣe rere tí ń tó ẹni ṣe tí ń ran ayé ẹni lọ́wọ́ ẹ bèrè fún àmì rẹ olúwa sàmì ńlá rẹ sí lára ní orúkọ Jésù kí ọwọ́ ikú kí ọwọ́ àrùn kí ọwọ́ ègbé ní orúkọ Jésù kí ọwọ́ ìparun kó kùnú ayé rẹ ẹgbẹ́ orúkọ Jésù sẹ àmì olúwalúwa sàmì sí mi lára ẹ bèrè fún àmì yìí ní orúkọ Jésù olúwa sàmì sí mi lára ọwọ́ àmì ọlọ́run wà lára mi ìkàyà máa mú sàtà bèrè fún àmì yẹn sẹ àmì olódùmarè kó sàṣẹ ọ̀la ní orúkọ Jésù kí àrùn kó fò lọ kí ọwọ́ ikú kó fi ọ sílẹ̀ kí ọwọ́ àrùn kó rí ọ kó fi ọ sílẹ̀ olúwa sàmì ẹsìn mi náà gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà lórí ọ̀rọ̀ ayé mi lórí ọmọ mi gbogbo gbogbo ọ̀nà tí alágbára ń gbà òkè tá a gùn tó mí ẹlẹ òkè tá a gùn tó mí ẹlẹ lèmi ọmọ ọlọ́run gùn mo padà wá sọpẹ́ òkè tá lágbára gùn tómi ẹlẹ́ òkè tá lágbára gùn tómi ẹlẹ́ ò bàbá òkè tá lágbára gùn tómi ẹlẹ́ bàbá èmi lọ́mọ lọ́rùn gùn mo wà wá sọpẹ́ òkè tá lágbára gùn tómi ẹlẹ ẹ porúkọ Jésù Ọlọ́run mo bẹ̀ ọ́ lónìí jẹ́ kí ayé mi ọ̀rọ̀ mi kó já sọpẹ́ Olúwa ṣètè fún mi gbogbo agbára ẹni tí ń dènà ayé ẹni gbogbo ipa olùdènà lórí ọ̀rọ̀ mi lónìí Olúwa ṣẹ́gun ẹ̀ gbogbo ipa olùdènà lórí ọ̀rọ̀ mi lónìí Olúwa ṣẹ́gun ẹ̀ gbogbo ipa olùdènà lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi olúwa ṣẹ́gun ẹ̀ alágbára tó ní kò sí ọ̀nà fún ọ olúwa ṣẹ́gun ẹ̀ alágbára tó ní kò sí ọ̀nà àbáyọ jáde olúwa ṣẹ́gun ẹ̀ alágbára tó ní kò ní rọ́mọ yẹn bí olúwa ṣẹ́gun ẹ̀ gbogbo ohun tó ní kò ohun rere ò ní dàgbà olúwa ṣẹ́gun ẹ̀ gbogbo ohun tó ní ohun rere ò ní ṣẹlẹ̀ olúwa ṣẹ́gun ẹ̀ ẹ pe orúkọ jésù ẹ pèrè fún ìṣẹ́gun ọlọ́ọ̀lọ́wọ́ kàdó kàdá làmàkàdá ẹ porúkọ jésù kólúwa kó fún yín lè ṣe ní kàlímà rábà tó kàyàbà lórí kàtú dàgà sòdèlè màkúta kàyàbà ẹ bèrè fún ìṣẹ́gun lálọ́wọ́ olúwa ṣẹ́gun ẹ gbogbo ọwọ́ òkùnkùn gbogbo ọwọ́ ẹni bí ẹ gbogbo ọwọ́ ẹkùnkùn gbogbo ọwọ́ ẹni bí lórí ọ̀rọ̀ ayé mi olúwa ṣẹ́gun ẹ gbogbo ọwọ́ ẹni bí lórí ọ̀rọ̀ ayé ọmọ rẹ lónìí gbogbo agbára olùdènà gbogbo agbára jídégbé agbére sálọ agbára barijẹ́ gbogbo ẹni tí ò fẹ́ kí ìyanu rẹ ṣẹlẹ̀ olúwa ṣẹ́gun ẹ̀ olúwa ṣẹ́gun tó dó tì ẹ pe orúkọ jésù olúwa ṣẹ́ ogun tó ń gba ọ̀nà má lọ́wọ́ ogun yẹn tó dó tì yẹn ogun tó dó ti ilé rẹ tó dó ti ìran rẹ olúwa ṣẹ́gun ẹ̀ ogun lé ogun òde èyí tí ò fẹ́ kí ayé mi kó já sọpẹ́ èyí tí ò fẹ́ kí n rí orin músẹ́ ẹ béèrè fún ìṣẹ́gun lálátọ̀rọ̀ olúwa ṣẹ́gun ẹ̀ olúwa ṣẹ́gun ẹ̀ṣẹ̀ olúwa ṣẹ́gun ẹ̀ gbogbo ogun tó ń bá ayé mi jà kàgbọ́dà máa kó barabada gbogbo alágbà tí bá ayé mi jà kò dà káńdà ní makasoto ẹ fi orúkọ jésù ẹ ń da ya máa sí kẹtẹ ẹ béèrè fún ìṣẹ́gun olúwa mo béèrè fún ìṣẹ́gun lórí ogun ayé mi o olúwa mo béèrè fún ìṣẹ́gun lórí ogun ayé mi o olúwa mo béèrè fún ìṣẹ́gun lórí ogun ayé mi o olúwa mo béèrè fún ìṣẹ́gun lórí ogun ayé mi o àtúntò bìtì ogun tó fẹ́ kó rọ́nà àbáyọ gbogbo ogun tí ò fẹ́ kí rọ́nà àbáyọ gbogbo ogun tí ò fẹ́ kí ayé mi kókó rere ṣẹ gbogbo ẹgbẹ́ gbogbo ogun tí ò fẹ́ kó dé ilẹ̀ lérí ayé rẹ gbogbo agbára tó ní kí ayé ẹni kú sójú ọ̀nà gbogbo agbára tó fẹ́ kí ayé ẹni kó rí oríire ìgbà olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun gbogbo ọwọ́ ogun nú ayé mi ṣẹ́gun ẹ̀ gbogbo ọwọ́ ogun nú ayé mi ṣẹ́gun ẹ̀ ask the Lord to give you the victory over every battle of life ní orúkọ jésù ìdààmú rẹ kó dópin lónìí gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwawa ẹ sọ fún ọlọ́run látòrí lọ ìwà gbá kágbára ètí iṣẹ́ lòdì látòrí lọ ìwà gbogbo agbára kágbára ètí iṣẹ́ lòdì nínú ayé mi ẹ gbiná sọnù ẹ pé orúkọ jésù mi dẹ àní pé gbogbo agbára kágbára ètò ń ṣiṣẹ́ lòdì ní ọ̀nà yín gbogbo olúwa bọ̀ wí kò nu ayé mi gbogbo agbákágbára ètò iṣẹ́ lòdì nú ayé ọmọ gbogbo ẹ̀mí kẹ́mi ètò iṣẹ́ lòdì nú ayé mi that is working contrary to progress of your life that is working contrary to success of your life gbogbo agbákágbára ti iṣẹ́ lòdì nú ìran mi gbogbo olúwa bọ̀ wí o dá lọ́ọ̀rì bókì olúwa bọ̀ wí dá lọ́ọ̀rì bókì agbára kágbára tí ò ọmọ yẹn dúró tó fẹ́ kó rọ́mọ bí láyé ní orúkọ gbàgbàkágbà tó fẹ́ kó jẹun àmọ́ tó bí ní orúkọ gbogbo gbogbo ẹ̀mí kẹ́mí èyí tí ṣẹ́ lòdì ní orí ọ̀rọ̀ olúwàbọ̀wé olúwàbọ̀wé olúwàbọ̀wé na lọ́ọ̀rì búkì ọlọ́run tó dá òun ayé bọ̀wé lórí ọ̀rọ̀ mi ní orúkọ jésù olúwàbọ̀wé lórí ọ̀rọ̀ mi olúwàbọ̀wé lórí ọ̀rọ̀ mi gbé gbogbo agbára ẹ̀ dè lọ́wọ́lọ́wọ́ bá agbára ẹ̀ wí lọ́wọ́lọ́wọ́ gbogbo agbára tí ò fẹ́ kó jẹ wọn mọ́ gbogbo agbára tí ò fẹ́ kó jẹ́ wọn mọ́ gbogbo ẹ̀míkẹ́mí tí ò fẹ́ kí ayé rẹ dìde olúwa bọ́ wí olúwa bọ́ o olúwa bọ́ o olúwa bọ́ wí inú ayé àwọn èèyàn ọlọ́run tó dòun ayé bọ́ wí lórí ọ̀rọ̀ ayé mi gbogbo olúwa bọ́ wí ìwógun ajírégbé ìwógun asọ́rẹ́dòfò ní orúkọ jésù ìwógun abáwọn rere jẹ́ gbọ́ àdúrà orúkọ <laughs> jésù kristi yìí olúwa wẹ orúkọ jésù olúwa lọ sínú ìpìlẹ̀ mi lónìí ẹnìkan àdúrà rẹ yẹn ìpìlẹ̀ tó mì yẹn tí ò jẹ́ kí oore dó sórí ẹ̀ ìpìlẹ̀ that means your foundation olúwa lọ sínú ìpìlẹ̀ mi ẹni tó bá mọ lórí ìpìlẹ̀ tí ò dúró òfo ló mọ lébẹ̀ kò bá àṣe ogún ọdún ló fi ṣe o ló fi mọ nǹkan lórí ẹ̀ kò bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ mọ́ tí ò bá dúró dáadáa òfo ìpìlẹ̀ your foundation olúwa lọ sínú ìpìlẹ̀ ayé mi o ẹ wọn ni kò má ṣe kíní yẹn ṣe wọn ni kò bóyá ìbá olúwa lọ sínú ìpìlẹ̀ mi olúwa tú ayé mi ma. gbogbo ẹni tó wo ògùn tó ń bá ògùn rẹ jẹ láti ìpìlẹ̀ ayé rẹ sẹ olúwa lọ sínú ìpìlẹ̀ ayé mi kò dára máa sọ tó lẹ́à ẹ tú ìpìlẹ̀ náà mọ́ fún mi ṣèbí ọ̀rọ̀ ọlọ́run ló sọ pé òun ó sọ gbogbo ọ̀nà tó ti wọ́ òun ó sọ di títọ́ is that not the word of God that will make the crooked place straight olúwa lọ sínú ìpìlẹ̀ mi gbogbo lọ sínú ìpìlẹ̀ ayé mi lọ sínú ìpìlẹ̀ ayé àwọn ọmọ mi lọ sínú ìpìlẹ̀ ẹ̀ràn mi lónìí kó o bẹ̀rẹ̀ sí túmọ̀ ó yá ó yá yá yá ìwọ àṣetò tí ìwọ agbára tó fi ṣe ìpìlẹ̀ ìwọ àmúbọ́tọ́ fi ṣèpìlẹ̀ ní orúkọ jésù olúwa ṣe ti ayé fi ṣèpìlẹ̀ fún ọ mọ̀kólì máa ká sàgà màwólì máa kó sọtólìà ìwọ ìbànújẹ́ tí ayé fi ṣe ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ ayé mi olúwa fọ dúdú olúwa fọ dúdú ẹ pe orúkọ jésù ó di asán lónìí ó tó fi ṣe ìpìlẹ̀ ní ọ̀nà rẹ gbogbo ó tó fi ṣe ìpìlẹ̀ ní ọ̀nà rẹ gbogbo olúwa bọ́ wí lónìí mọ́lọ́nù lánàá kó gbàdúrà sọ fún ọlọ́run gbogbo tó fi ṣe ìpìlẹ̀ ayé ẹ̀ gbogbo tó fi ṣe ìpìlẹ̀ ayé ọmọ rẹ̀ gbogbo tó fi ṣe ìpìlẹ̀ ọ̀nà ìrìn àjò rẹ̀ ní orúkọ Jésù olúwàbọ̀wí olúwàbọ̀wí ìpìlẹ̀ mi gba àtúnṣe ìpìlẹ̀ like my foundation receive strength ìwọ ìpìlẹ̀ ayé àwọn ọmọ mi gba àtúnṣe ìwọ ìpìlẹ̀ iṣẹ́ mi gba àtúnṣe ó yá ó yáyá gbogbo ìpìlẹ̀ tí ayé òfin jẹ́ kàtó yàtáyé ni kò mọ̀ fún lórí ẹ̀ mọ̀ kó lè mà kásà tó ní pé àṣetì ni kò mọ̀lẹ́ ní orúkọ jésù olúwa lọ sínú ìpìlẹ̀ ayé mi o bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe ńlá bẹ̀rẹ̀ sí náwó agbára ńlá bẹ̀rẹ̀ sí náwó àtúnṣe bẹ̀rẹ̀ sí náwó ògo bẹ̀rẹ̀ sí náwó ẹwà rẹ jáde gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ́ pé orúkọ jésù gbogbo ohun gbogbo ohun alágbára tó lòdì sí ìṣeré mi lónìí every contrary voice gbogbo ohun alágbára ẹ jẹ́ ká padà sí ìpìlẹ̀ yẹn ẹ jẹ́ ká padà sí ìpìlẹ̀ yẹn ẹ jẹ́ ká ohun alágbá yẹn ẹ sọ fún Jésù Olúwa lọ sínú ìpìlẹ̀ mi lẹ́ẹ̀kan sí bá mi tú ṣe Olúwa lọ sínú ìpìlẹ̀ ayé àwọn ọmọ mi lẹ́ẹ̀kan sí bá mi tú ṣe Olúwa lọ sínú ìpìlẹ̀ ayé mi that business go to that foundation mẹ́kò padà sí ìpìlẹ̀ mẹ́kò gbàdúrà sí yíkàyà máa mú sòtò rẹ̀ gbogbo agbára tó ní kí ohun rere kó rì mọ́ ọ lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo alágbára tó ní pé òfò ní gbogbo ẹ̀ á já sí gbogbo alágbára tó ní pé àmúbọ́ níṣẹ́ ẹni máa ń sọ ẹ lọ sínú ìpìlẹ̀ mi o ẹ lọ sínú ìpìlẹ̀ mi ẹ gbàgbà lọ́wọ́ alágbára ó yá ó yá ó yá porúkọ kí ọlọ́run kó lọ sínú ìpìlẹ̀ rẹ lónìí jábèsì ìbànújẹ́ láfi mọ ìpìlẹ̀ rẹ ó pé wọ́n bì sínú ìbànújẹ́ ìkàyà máa tó tòlì máa kásà gòtálì máa kó sóni máa kásà lè prendo tukoli máa kú ṣàdá lè prendo tó máa kó ṣàtó lè prendo tó kàyà máa máa sótó lè bá le prendo tukaye mokoshata thank you my daddy jésù olúwa wa àmín ohun tí mò ń gbọ́ yìí ògúnṣọ ìsọpọ̀ ògúnṣọlá ẹ̀mẹ́ òye dídí náà ni ṣùgbọ́n ẹni bí ògún ògún ẹ̀mẹ́ kó porúkọ jésù that's your last name bẹ́ẹ̀ jẹ́ ẹ porúkọ jésù dáadáa sọ fún ọlọ́run ọlọ́run jọ lọ sínú ìpìlẹ̀ mi túnṣe go to my foundation right now and begin to repair olúwa lọ sínú ìpìlẹ̀ mi ní orúkọ jésù gbogbo alágbára tó ní kébé kí n mọ sórí òfo láyé gbogbo alágbára tó ní kí n mọ sórí àṣetì people that all your effort in life kó má ṣe mú kankan jáde wá gbogbo alágbára tó ní kí ayé àwọn ọmọ mi mọ sínú ìbànújẹ́ ó yá ó yá lọ sínú ìpìlẹ̀ mi túnṣe lónìí ó lanu kó gbàdúrà orúkọ jésù. Somebody pray, ask the Lord to go to your foundation and begin to repair but everything that is not of Jehovah God dear, that God begin to remove it. Porúkọ Jésù gbogbo tó ń ṣe ti Ọlọ́run nínú ìpìlẹ̀ mi o. Ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde jáde jáde jáde. Porúkọ Jésù máa sọ tòótọ́ lè kàtà. Dúà dúà lórúkọ Jésù Kristì. Olúwa wa ohun ayé mi máa jáde lọ́wọ́ ogun ayé mi máa jáde lọ bàbá jáde jáde o nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní ò jáde mo fẹ́ kó gbàdúrà ogun ayé mi máa jáde lọ bàbá ogun yìí lé mi máa jáde lọ ah jáde jáde o nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní ò jáde ogun ayé mi máa jáde lọ bàbá o ogun ilé mi máa jáde lọ. o jáde jáde o nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní o jáde ogun ayé wa máa jáde lọ hmm, ogun ayé mi bàbá máa jáde lọ jáde jáde o nínú ayé mi. aláṣẹ ibẹ̀ róní o jáde ẹ pé orúkọ Jésù gbogbo tó kọ mọ́ ayé mi tí ayé gbé bẹ́ẹ̀ whatever thing that is not written for your life that enemy put it there ohun tí ayé gbé sínú ayé mi whatever that is the load of enemy whatever thing that is not of me gbogbo ohun tí ò ń ṣe tèmi whatever thing that is not of you ohun tí òun ṣe ti ìwọ ọlọ́run ìbànújẹ́ òun ṣe ti ọlọ́run fún ayé ẹ failure is not of God for your life ẹ pe orúkọ Jésù gbogbo tí òun ṣe ti ọlọ́run ní ìrìn àjò ayé mi ò kò dágàdàbà gbọ́ olúwa ó yá parẹ́ ọmọ ọlọ́run lánàá kó gbàdúrà ask Lord whatever thing that is not of God in your life let them begin to pack the load and disappear ẹ gbé ẹrù yẹn jáde gbogbo Jésù ọlọ́run tó dá ọ̀run ayé bá ọ wí lónìí gbogbo tó ń ṣe ti ọlọ́run tí ń bẹnu ayé mi gbogbo tó ń ṣe ti ọlọ́run tó ń bẹnu ọ̀nà mi gbogbo gbogbo tó ń ṣe ti ọlọ́run tí ń bẹnu ayé àwọn ọmọ mi ní orúkọ jésù ẹ ọ̀rọ̀ olúwa ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta ẹ jáde síta. ẹ si síta ní orúkọ Jésù gbogbo ohun tó ń ṣe ti Jésù ètí ń bẹnu ayé mi lọ́wọ́lọ́wọ́ ohun tó ń ti Ọlọ́run ètí ń bẹnu ọ̀nà mi ohun tí ò ṣe tó lórúbárì ìta ìgbélé ọlọ́wọ́ gbogbo ẹrù tí ò ṣe tiẹ̀ gbogbo ẹrù tí o ń ṣe tayé ọmọ rẹ gbogbo ẹrù tí ọkọ wa sọ sínú ròdù ní orúkọ Jésù ètò di gbogbo ẹrù tí ò ń ṣe tèmi ó yá lórúkọ Jésù begin to say I reject those load tell the Lord I don't want it anymore failure is not my portion ìwọ àṣetì ò ń ṣe tèmi o ìwọ àmúbọ́ kò ń ṣe tèmi ìwọ ìtìjú kò ń ṣe tèmi ìwọ ogun ìfàsẹ́yìn ò ń ṣe tèmi ẹbí orúkọ Jésù bí tẹwàá ìdààmú yẹn ò ń ṣe tèmi o àkógun àkóbá yẹn ò ń ṣe tèmi ò ń ṣe tàyé àwọn ọmọ mi bò begin to reject those things bẹ̀rẹ̀ sọ fún ní orúkọ Jésù gbẹ̀sọ́ kó tì fún àṣetì yẹn nínú ayé yín lọ́wọ́lọ́wọ́ mo gbàdúrà kó parẹ́ let that failure disappear ìwọ ogun kógun ní orúkọ Jésù tí ò fẹ́ kí ìlérí Ọlọ́run ṣe ìwọ ogun tí kógun èyí tí ò fẹ́ kó fàlàfíà gbé ayé ìwọ ogun kógun tí ò fẹ́ kó rọ́mọ bí ní orúkọ ogun tó fẹ́ sọ́ di tó fẹ́ sọ́ di àgàn ukayana maka sodomi kò tó yàrá ogun tó fẹ́ gba gbogbo èso àjàrà jẹ that want to destroy all your food ìwọ ogun ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa ẹ pòórá ní orúkọ jésù ẹ pòórá ní orúkọ jésù ẹ pòórá ní orúkọ jésù ẹ pòórá ní orúkọ jésù ẹ pòórá ní orúkọ jésù ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbogbo owó ìkorò jáde gbogbo owó ìbànújẹ́ jáde gbogbo owó àṣìṣì jáde gbogbo owó àmúbọ jáde gbogbo ọgbàkàgbà kó jáde kó tẹríba lọ́wọ́lọ́wọ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba gbàdúà tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o tẹríba lórúkọ jésù ó yá sọ fún ọlọ́run tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba ah tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba bàbá gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o bàbá tẹríba lórúkọ Jésù rẹ ó yá ẹ̀mí àgàn tẹríba ìhòmí òkùnkùn tẹríba gbogbo mi ba ìgbéyàwó ẹ jẹ́ tẹríba gbogbo tí ò fẹ́ kó rọ́pò yẹ ẹ̀mí òkùnkùn tẹríba. Ah! gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o bàbá tẹríba lórúkọ jésù ó yá gbàdúrà sẹ ọlọ́run ó tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba lórí iṣẹ́ gbogbo tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba nínú ọdún iṣẹ́ tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba nínú ayé ẹnìkankan tẹríba ẹ̀mí ògùngùn tẹríba óyáóyá gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o tẹríba lórúkọ Jésù lórúkọ Jésù làwísítẹ ẹ̀mí àìsàn tẹríba ah, ẹ̀mí òkùnkùn tẹríba gbogbo ògiri àkóso ah, tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba ìwọwọ díwọ. Ah, gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o gbogbo igi ló tẹríba fún afẹ́fẹ́ o bàbá tẹríba lórúkọ Jésù ẹ pọ orúkọ Jésù Olúwa jẹ́ kí ogun ayé mi wó lulẹ̀ kó má dìde mọ́ Gòláàtì ó ti ń halẹ̀ Gòláàtì ti ń pariwo ó ti ń sọ ọ́ kò sẹ́ni tó lè yọjú sí èmi ò mọ tó ń pariwo nú ayé rẹ o èmi ò wo tó ń dúra múra mùsẹ́ èwo ló ń sọ fún ẹ pé kò sí ọ̀nà agbátagbá ló sọ pé kò ṣeé ṣe fún ọ ìmọ̀kímọ̀ wo ló wà lórí ayé rẹ sẹ́ gbogbo agbátagbá tó pé òní ọmọ yẹn gbẹjọ ó yá ní orúkọ Jésù gbogbo kílí ń tẹríba fún afẹ́fẹ́ gbogbo ayé mi tẹríba ìwọ ogun gbèsè tẹríba ìwọ àṣetì lẹ́nu iṣẹ́ tẹríba ah makoli masaila ayi makuda yi makasa lili mawoli makusadeya ẹbí orúkọ jésù bí tẹwà gbogbo ọwọ́ ogun tẹríba gbogbo ọwọ́ gbèsè tẹríba gbogbo ọwọ́ àgàn tẹríba ní orúkọ jésù ni mo sọ nínú ayé àwọn èèyàn yìí ó yá màmá lànà kó gbàdúrà gbogbo alágbá tó fẹ́ ba orin jẹ́ mọ́ ọ lọ́wọ́ ẹ e tẹríba gbogbo ipá ò fẹ́ kí n ní ayọ̀ rere ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba ní orúkọ jésù tẹríba ní orúkọ jésù tẹríba ní orúkọ jésù ìwà gbára ìdíwọ̀ yẹn bí orúkọ jésù dára wo ohunkóhun yẹn ìwọ ìmọ̀kímọ̀ yẹn ìwọ ètékété yẹn ẹ olúwa tẹríba tẹríba fún ayé mi tẹríba fún ayé ọmọ mi tàbí korúkọ àní kò béèrè fún kó tẹríba sẹ ó dà kó rọnà tiẹ̀ lọ wa ó dà kó bọ́sì fún wa ó dà kí ní ọ̀rẹ́ dùn gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwawẹ́ orúkọ jésù ẹ sọ fún ọlọ́run ẹni tí ọ̀tá gbé dìde fún mi láti pọ́n mi lójú ẹni tí ọ̀tá gbé dìde fún mi láti pọ́n mi lójú ọ̀pọ̀lọpọ̀ á gbé òbí dìde láti pọ́n ọmọ lójú òbí ọmọ yẹn máa sá káàkiri ẹ tó sì polójú ni ó lè jẹ́ ìyá rẹ̀ ó lè jẹ́ bàbá ẹ̀ ẹ̀mí ò sọ pé mọ́ mi yín ló ń ṣe yín o ṣùgbọ́n ọ̀tá kò sẹ́ni tí ọ̀tá ò lè gbé dìde kò sẹ́ni tí sátani ò lè gbé dìde fún èèyàn ẹni tó bá jọ̀wọ́ ara rẹ̀ sátani á lò ó ẹ ò ẹ ẹ sátani gbé dìde fún láti pọ́n mi lójú ó gbé fáráò di láti pọ́n àwọn ọmọ Ísírẹ́lì lójú àgbàtí Ọlọ́run tẹríba fáráò bá ta ló gbé dìde fún ọ tayé kàdálì màkàsàyà ta ló gbé dìde fún ọ ẹni tí ọ̀tá gbèrìdì fún mi láti pọ́n mi lójú ìka àmọ́ mo sọ̀tò ohun tó gun lé gbèdè fún láti pọ́n mi lójú lẹ́nu iṣẹ́ ni o alágbàtàn gbèrìdì fún ayé ẹ̀ láti pọ́n ọ lójú olúwa tẹ́rẹ́ alágbára náà bá olúwa dójú tì alágbára náà alágbára náà kò lulẹ̀ kó má ṣe gbérí wọn ní orúkọ Jésù gbogbo iṣẹ́ rẹ̀ kó bàjẹ́ gbogbo ète rẹ̀ kó di asán ó yẹ gbàdúrà orúkọ Jésù orúkọ jésù orúkọ jésù ohun tí alágbára gbèrèdè fún mi láti pọ́n mi lójú ní orúkọ jésù ohun tí alágbára gbèrèdè láti pọ́n lójú ẹni tí alágbára gbèrèdè that that the strong man of your life that think I am to suffer your life in any areas of life nípa tó tó yẹ that you have that strong man to trouble your life to trouble your children ẹni tí ayé gbèrèdè fún mi ìtàn gbèrèdè fún ìrìn àjò mi ìtàn gbèrèdè lórí ayé ọmọ mi láti pọ́n mi lójú olúwa tẹ́lẹ̀ agbára náà bá olúwa tẹ́lẹ̀ alágbára náà bá olúwa tẹ́lẹ̀ alágbára náà bá alágbára náà lórúkọ jésù má rẹ̀ lórí mi kó dàfà ẹ pé orúkọ jésù ètè rẹ̀ lórí ayé mi kó dòfò ó yẹ pé orúkọ jésù dára alágbára tó gbé dìde alágbára tó gbé dìde fún ìrìn àjò mi the strong man of that your life in the name of jesus that strong man your family that is troubling the family ètí yọ ìdílé lẹ́nu ètí yọ ilé lẹ́nu ní orúkọ Jésù alágbá tó ń pèsè fún ìyá ayé mi láti dènà ìṣeré mi sẹ alágbá yẹn lórúkọ láti bá ọrẹ jẹ mọ́ mi lọ́wọ́ Olúwa dójú ti alágbá náà oyè oyè ọmọ Ọlọ́run lánàá kó gbàdúrà Olúwa lórúkọ Jésù Olúwa màmá alágbára jẹ Olúwa yí ètè alágbára dànù lórí ayé mi lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù àní gbàdúrà Olúwa bà ètè alágbára jẹ Olúwa yí ìmọ̀ alágbára dànù gbogbo alágbára ti ń ṣẹ́ bàjẹ́ ètí ń ṣe káyé ẹni lè mófo ètí ṣe pípọ̀ má ibi tó yẹ kó dé láyé ètí ṣe pípọ̀ má ní ohun tó yẹ kó ní èyí tó ń jẹ́ tó yẹ kó má wà bí tó yẹ kó wà èyí tí ò fẹ́ kó jẹ́ èèyàn ìjọba pé ẹ̀yìn ni ètí fẹ́ sọ adérẹ̀yìn mọ́ ọ lọ́wọ́ àìlè mà kó bẹ̀rù sàtà ìkàlà nídè kẹtẹlẹ ní orúkọ Jésù alágbàtàn yàǹda rẹ rẹ alágbàtàn gbèdìde fún ayé àwọn ọmọ mi ní orúkọ láti dá ọ lóró alágbàtàn gbèdìde fún ọ ní orúkọ jésù láti fìyà jẹ ọ́ olúwa dojú ti agbára rẹ̀ olúwa bàmá rẹ̀ jẹ́ níbo ló wà ní orúkọ jésù olúwa dojú ti agbára rẹ̀ olúwa bàmá rẹ̀ jẹ́ ìwọ ọ̀nà mi là fún rere ìwọ ọ̀nà mi là fún ògo ìwọ ọ̀nà mi là fún rere ẹ pe orúkọ jésù ọ̀nà tèmi yìí yóò là fún rere ọ̀nà tèmi yìí yóò là fún rere ẹ pe orúkọ jésù. Let your doors open for great things. Let your doors open for fulfillment. Okotayaba. That spirit of failure is over. That spirit of disappointment is over. That battle is over. In the name of Jesus. Let the strong man of your life be put to shame. Ẹni tó ń dojú tì ọ̀kọ́lọ́n kó dojú tì. Agbá tó ń yọ That power that been troubling you. It that have been robbing you of God's glory. Let God of heaven put to shame gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa olórin ẹni wá gbọ́ àdúrà mi bàbá jẹ́ kémi lé lóògbòlò láyé olúwa gbọ́ àdúrà mi jẹ́ kémi náà rí ohun tó gbélé mi lọ́wọ́ lò bẹ́ẹ̀ kó tó pọ̀ orúkọ Jésù call the name of Jesus the strong man èyí tán gbèrèdè fún mi ní ìrìn àjò tí mo rìn that strong man of your life alágbàtà agídìde fún ayé ọmọ mi kíkọ́ kó mọ̀ nísìmí alágbà tó tó ní ìdààmú ṣáá ni alágbà tó ní ìpọ́njú ṣáá ni alágbà tó ní kókò sólùrànlọ́wọ́ olúwa dójú ti òun àtàlágbára rẹ̀ olúwa dójú ti òun àti agbára rẹ̀ lórí ayé mi mọ́nà nínú kó gbàdúrà orúkọ jésù wo ẹ̀mí má dójú ti òun alágbára ayé mi ní orúkọ jésù dójú ti ìṣe alágbára ayé mi lónìí ní orúkọ Jésù dójú ti ìṣe alágbánú ayé mi lónìí bẹ́ẹ̀ kó gbàdúrà ní Olúwa dójú ti ìṣe alágbánú ayé mi lónìí Olúwa dójú ti ìṣe alágbánú ayé mi lónìí Olúwa dójú ti ìṣe alágbánú ayé mi lónìí gbogbo iṣẹ́ alágbára gbogbo ètí alágbára gbogbo ìmọ̀ alágbára gbogbo ohun alágbára gbogbo ipa alágbára gbogbo gbogbo gbogbo gbogbo ipa alágbára gbogbo ètí alágbára lórí ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù ọ̀hún bàjẹ́ ẹ gbàdúrà ọrùn gbàjà olúwa gbàjà olúwa gbàjà ẹ má yí dà gbogbo ohun alágbà gbogbo ipa alágbà lórí ọ̀rọ̀ mi olúwa gbàjà ẹ pè fún lọ kọ́lọ̀ kó gbàjà olúwa gbàjà olúwa gbàjà olúwa gbàjà olúwa gbàjà gbogbo ìjà alágbà lórí ọ̀rọ̀ mi gbogbo ipa alágbà lórí ọ̀rọ̀ mi ní òkú láti gbọ́ orin jẹ́ èyí tí kí délé ìlérí mi èyí tí kó bí ọmọ yẹn that want you to carry your own child ikayamamo sata èyí tí ò fẹ́ kó gbádùn ọmọ yẹn gbogbo wọn lágbára lórí ayé mi gbogbo ìmọ̀ alágbára lórí ayé mi gbogbo ìtẹ́ alágbára lórí ayé mi kó di àṣà alágbára tí ń lépa ìṣeré mọ́ lọ́wọ́ èyí tí ò fẹ́ kí ìṣeré ẹ bó sí èyí tí ò fẹ́ kó rọ́mọ yẹn gbẹ́jọ́ ní orúkọ Jésù èyí tí ò fẹ́ kí ayé ṣe ọ lórí gbogbo ìtẹ́ alágbára lórí ọ̀rọ̀ mi sẹ́ gbogbo ìpa alágbára lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ayé mi lónìí ẹ̀yin ogun bá mi sọ́dà sàn ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi yí dànù ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi sọ́dà sàn ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi yí dànù ẹ gbàdúrà ní orúkọ Jésù ní ìrìn àjò tó rìn gbogbo ìṣẹ́ alágbára gbogbo àpá alágbára gbogbo ètè alágbára gbogbo ìmọ̀ alágbára gbogbo ọwọ́ alágbára ní orúkọ Jésù nínú ìran mi ètè mú wọn ṣerú bẹ̀ ní kàyà màmá kópa gbogbo ìṣẹ́ alágbára tí ò fẹ́ kí nǹkan kẹ́ nǹkan ṣe nǹkan ẹ tí ò fẹ́ kí nǹkan kẹ́ nǹkan ká nǹkan ṣe ní ìdílé yẹn ó yá ó yá ó ó yáyá lórúkọ Jésù lórí ọmọ ni gbogbo ìpalagbada the sensation the power of the strong man the spirit of the strong man ikayele mosaira the voice of the strong man ohun alágbára lórí mi ó yá kó di asán èyí tó fi ń tiraka pé títí tiraka rẹ ò tó èyí tó fi ń wá èyí kàrẹ má kó sàdá èyí tí wọn fi jẹ òfi jẹ kó rí èyí tó fi ń ṣe tí òfi jẹ kó dúró ó ń yá níbo ló wà ó yẹ ó yẹ ẹsọ di àṣà ẹsọ di àṣà mo bẹ̀ ọ́ ní bàbá mo ké pè ọ́ ní olúwa mo ké pè ọ́ ní I call unto you o God save me from that hand of the strong man deliver my life from the hand of the strong man in the name of Jesus break the yoke of the strong man deliver me from the hand of the strong man ẹ gbàdúrà kọ́lọ́run kó gbọ́ lọ́wọ́ ipa alágbára kọ́lọ́run kó gbọ́ lọ́wọ́ ètè alágbára kọ́lọ́run kó gbọ́ lọ́wọ́ ìmọ̀ alágbára ní orúkọ Jésù kọ́lọ́run kó gbọ́ lọ́wọ́ ohun alágbára ohun alágbára tí ò fẹ́ kí irin yẹn ṣẹlẹ̀ ohun alágbára tí ò fẹ́ kí irin yẹn jáde èyí tí ò fẹ́ kí ògo yẹn bú jáde èyí tí ò fẹ́ kí ìlérí ṣẹ mọ́ lára èyí tí ò fẹ́ kí ògo yẹn tàn èyí tí ò fẹ́ kó rí ẹwà yẹn èyí tí ò fẹ́ kó rí ìbùkún yẹn Olúwa gbà mí lọ́wọ́ ohun alágbára Olúwa gbà mí lọ́wọ́ ipa ọdún yóò gbọdọ̀ tó gbọ́ mọ́ mi lọ́wọ́ ọdún yóò gbọdọ̀ tó sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o ti lérò ẹ̀ fún rere ni ah, ah, ẹ porúkọ jésù o ti dùà dùà lórúkọ jésù kìsì olúwa mo fẹ́ kó sọ́dà dùà dáadáa olúwa mo ti lérò twenty twenty one fún rere ni kò gbúdọ̀ dìbànújẹ́ bá mi lọ́wọ́ o mi rẹ̀ tó wọnú ọdún yìí ló gbẹ nínú ọdún yìí ohun tó máa ṣe tó lòdì rèé ohun tó máa ṣe tó lòdì gbogbo èèyàn tó wá tó àbílí gbogbo èèyàn tó wà nínú àdúrà yìí gbogbo ilẹ̀ ti pinnu kan rí nínú twenty twenty one ajá ọdún ìtura fún mi o despite what I have passed through in 2020. twenty pé twenty one yìí á gbè mí ohun tó lérò nìyẹn ohun tí a lérò nìyẹn pé kọ́dún yìí kò san ọ nì ẹ pé orúkọ Jésù kò rí bẹ́ẹ̀ gbogbo alágbá tó fẹ́ gbọ́dún yìí mọ́ mi lọ́wọ́ gbogbo alágbá tí ó tẹ́ pé bó o ṣe rò ó bó o ṣe rò ló fẹ́ kórí fún ọ òòró bẹ́ẹ̀ ṣùgbọ́n o fẹ́ gbélé ọ lọ́wọ́ gbogbo ajínigbé abarijẹ́ ọlọ́run jẹ́ kàtá ìyàlámà jẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi bí mo ṣe rònú ọdún yìí olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi bí mo ṣe rònú ọdún yìí o rònú ọdún yìí pé wàá ṣe rere o rònú ọdún yìí pé ọmọ yẹn yóò dàgbà o rònú ọdún pé wọ́n náà rí tiẹ̀ bí mbẹ̀ o rònú ọdún yìí pé ah, eh, twenty twenty twenty ẹ eh, ṣùgbọ́n twenty twenty one á sọjọ́ fún mi ẹ eh, mo gbàlagbà tó ní tó tó fẹ́ kó wá rí bẹ́ẹ̀ ìkànnà nàmà kó ṣàtà ọlọ́run mi ò jẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi ní ọdún yìí gẹ́gẹ́ bí mo ṣe rò èmi náà fẹ́ di ọlọ́mọ èmi náà fẹ́ di ọlọ́kọ èmi náà fẹ́ di aláya màmá ń bolo wàṣẹ ní orúkọ Jésù àǹtí lanukọ gbàdúrà ẹ képe Jésù sẹ olùkàtà yàgàbà sodùmùkọ pèrò tàtẹ yàbà ní kìtìlì mú kòtó yàbà sọdún ìfún indomijé mi nù nọdún ìkọfẹ ṣàtúnṣe máa yé mi olùwàfẹ ọdún ìfún indomijé tó wà ewé ọtí ẹsẹ olúwa nu ọdún yìí kò fi nu omijé mi nù to wipe away every tears of your life olúwa fún mi kàgáyàbá lọ́dún yìí láti wọ omijé mi nù mo ṣe rò ní mo rò pé kémi náà kí n ṣàṣeyọrí mo rò ní ọdún yìí káyé àwọn ọmọ mi kó dàgbà fún orí rẹ mo rò ọdún yìí lórúkọ jésù mi kí n kí kí n rí ìbùkún ọlọ́run mo rò pé kémi náà dàgbà sínú orí ẹjọ́ ah, orí bẹ́ẹ̀ fún mi ó yá ó yá ó yá ẹjọ́ orí bẹ́ẹ̀ fún mi tọmọtọmọ níbo ló wà kò gbúdọ̀ tó gbọ́ alágbà tí ń jọ tó ń jọ ọjọ́ mọ́ ọ lọ́wọ́ ètò fẹ́ fi àkókò rẹ ṣòfò sẹ́ ètò fẹ́ kọjọ́ lọ mọ́ ọ lọ́wọ́ olúwa dójú tì wá ẹjọ́ orí bẹ̀ fún mo ṣe rònà ọdún yìí o pé kì í ṣeré tọmọtọmọ ẹjọ́ orí bẹ̀ fún mi lọ́dún yìí pé kì í ṣeré tọkọtọkọ kó o ṣeré tayataya ó yá ó yá ọ̀hún kó gbà ìkàyà làmàkàsàkà ìkéde mọ́kó pẹ̀rẹ̀tẹ̀ ẹ fún àwọn èèyàn yìí mo ṣe rònà ọdún yìí pé kí oríire bọ́sí kó bọ́sí bó ṣe rò ní ọdún ìkọ́ pè ọ́ fún rere ní orúkọ jésù kí ìwọ náà rọmọ yẹn gbẹjọ lọdún yìí bẹ́ẹ̀ ṣe rò kórí bẹ́ẹ̀ lórúkọ olúwa kórí bẹ́ẹ̀ lórúkọ olúwa kórí bẹ́ẹ̀ irú àìsàn jáde gbogbo agbá sítánì kò gbòfò ẹ bọ́ lọ́wọ́ ogun yẹn níkàyà ẹ rò fún ìsinmi ní nínú ọdún yìí kẹ́ mọ ìsinmi ẹ rò fún àṣeyọrí ní nínú ọdún yìí kẹ́ ní àṣeyọrí ẹ rò fún ògo ní ẹ kàyè mà sáyà nìkàyè mà kọ́ sáyà ìnìnà àìlèmọ̀ kó ṣàìdá gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa alákàn alákàn alákàn and it is not lobster akàn tó mú ẹni lẹ́sẹ̀ akàn alákàn alákàn tí mú ẹni lẹ́sẹ̀ lórúkọ Jésù Olúwa kó tú ẹni yẹn sílẹ̀ àmín akàn you know what i'm talking about ẹ mọ tí mo sọ àkàn tí ń mú ẹni lẹ́sẹ̀ lórúkọ jésù olúwa kó tú ẹni ẹ sílẹ̀ àmín ó màkàlì màsáìdà mo ó lè màkìlì màkàsàdáyà mo pè fún ogun ọ̀run fún ìgbènijà i call for heaven for, for support right now for that deliver àkàn tó mú ẹni tó mú ẹni ẹ lẹ́sẹ̀ àkàn ni àkàn yẹn lórúkọ jésù ó yá jáwọ́ lónìí àmín ìwọ ẹ̀mí èṣù yẹn ní orúkọ Jésù ó yá jáde àmín o màkàlì màsàrà ìwà bára ọ̀tá yẹn tí ò fẹ́ kẹ́ni lọ tí ò fẹ́ kíkíní ìdohun ìgbàgbé ètò gbá ọ lẹ́sẹ̀ mọ́ ní orúkọ Jésù áńgẹ́lì Olúwa kó dìde mọ́ àmín kó tú yín sílẹ̀ àmín o áńgẹ́lì Olúwa kó dìde mọ́ àmín kó gbà yín àmín lọ́wọ́ bí tá a ti di ayé ẹni mọ́lẹ̀ lọ́wọ́ ohunkóhun tó mú ayé ẹni mọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀mí kẹ́mí ogun gbà kan sí kan ohun káyọ̀ ṣàìdá ogun gbà kan sí kan ní orúkọ Jésù bó ṣe ń pàkan nìkan tún rú ìkèlèmù kó bèrè kàtà lè sọ́ńdọ̀ bò kò sótìlà mo pa ní àṣẹ lórúkọ Olúwa gbogbo ìmọ̀ yẹn bí dé pàwọ́ gbogbo ẹ̀mí yẹn gbogbo agbá yẹn gbogbo ète yẹn gbogbo ìmọ̀ yẹn ó yá kó di asán àmín sàmì dáadáa ní orúkọ jésù ti násàìtì olúwa ọmọ ogun lórúkọ jésù kó sọ agbára ẹ̀dá sán àmín gbogbo agbára tí ń bari jẹ́ gbogbo agbára tí ń yiri dànù gbogbo ipá tí ń sọ rédò fún èyí tí ò fẹ́ kí òun lè fọ̀hún èyí tí ò fẹ́ kó gbádùn ayé èyí ò fẹ́ kó jẹ́ lóhun tó jìyà fún ah! èyí ni màkà ẹni ṣàìdá ohun tó ṣiṣẹ́ fún gbogbo agbá tó fẹ́ kó jẹ́ mẹ́ ìkàlàmà kàtàyàmà alágbá tó fẹ́ kó kórè ohun tó gbè ó gbè sórí alágbá tó fẹ́ kó gbádùn ẹ̀ ó yá ó yá ó yá ó yá ní orúkọ Jésù mo pa ní àṣẹ kó di ẹ̀fọ́ àmín ìmọ̀ òkùnkùn kó di asán àmín ìmọ̀ òkùnkùn kó di òfo àmín ìmọ̀ òkùnkùn kó di asán àmín sàmì dáadáa ìmọ̀ òkùnkùn kó di òfo àmín àmín ní tààyà gbogbo tó ń ja ọ láyà lónìí whatever thing that makes you be afraid whatever thing that create fear in you gbogbo tó ń ja ọ láyà tí ń bẹ̀ ọ lẹ́rù ní orúkọ Jésù ọ̀run kò yanjú ẹ̀ àmín gbogbo ayé tó wọnú àdúrà yìí wá fún àtúnṣe gbogbo orí tó wọnú àdúrà yìí fún ìtúsílẹ̀ gbogbo ọkàn tó wá fún ìdùnnú ní orúkọ Jésù lóhun tẹ bá wá síwájú Olúwa ló ń tẹ́ képe olúwa fún lórí ọmọ lórí ọkọ ni lórí aya ní gbogbo ọ̀nà ni ní orúkọ jésù ọ̀run kò dìde àmín o màgáì ní israẹl agbára jíǹde kò dìde àmín ọwọ́ kò tẹ ọ̀tá yín àmín o màgáì ní israẹl níbi tó ti ń lépa níbi tó ti ń sáré ká yìí kèlè ọwọ́ olúwa kò bà wá àmín ọwọ́ olúwa kó bá ọ̀tá yín àmín ọwọ́ olúwa kó bá wọn àmín o mọ̀káìlì sàrà ó yẹ gba ìtura yìí àmín ẹ gba àṣeyọrí receive this blessing ẹ gba ìbùkún olúwa ọ̀nà òní dímọ̀ ọmọ ọ̀nà òní dímọ̀ ọmọ dika ya ọ̀nà òní dímọ̀ ayé yín mọ̀ ní orúkọ Jésù ẹlẹ́dàá ohun gbogbo aláṣetò ohun gbogbo ní orúkọ jésù kó tù yín lára àmín <laughs> mo gbàdúrà ní ẹlẹ́dàá ohun gbogbo aláṣepé ohun gbogbo mo ní kó dá sí ọ̀rọ̀ náà àmín kó yanjú ẹ̀ àmín kó dá sí ọ̀rọ̀ náà àmín yìí àṣàyìdá táìlì máa kó lè àṣàyìdá káìlì máa ṣàyìdá tèmi dọ́là mo gbàdúrà fún ọ lórúkọ jésù ayé yín kó gba àtúnṣe àmín hmm. Tèmídọ́là ìkàyéyìí mà kó bàró sàdá kèdèlí kàlú bàró sàdé mo gbàdúrà fún yín ìjẹba wà lọ́wọ́lọ́wọ́ ayé yín kó rójú àmín mo ní kó gba ojútùú àmín gbogbo tá ń pè ní ìkorò nínú ayé ẹni o ní orúkọ Jésù mára di dúdùn ilẹ̀ tó ṣá ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run oh my God side holy side mo ní mara ó gba àtúnṣe ilẹ̀ tó ṣá ó di dídùn gbogbo ọkàn gbogbo ní orúkọ Jésù gbogbo egun gbígbẹ gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa ó yẹ gba ìyè àmín òṣàmì ní orúkọ Jésù ti Násárẹ́tì gbogbo ọkàn gbogbo ní orúkọ Jésù ẹ gba ìyè ojú kò ti ẹlẹ́gànú ayé yín àmín ẹ ṣàmì dáadáa ojú kò ti ẹlẹ́gànú ayé yín àmín gbogbo ohun tí ayé bá ń sọ ń tipa ti yín èyí tí ò mú ògo wá pé àǹtí yẹn o ti o ti mọ̀ láti jọ ẹ̀kọ́ màtí ìmárì ẹ ẹ ẹ̀dẹ̀ wo àwọn ti márì ti pẹ́ẹ́tipẹ́ wọn ti bímọ o ṣòro bẹ́ẹ̀ o ti wà lóyìn ìbò ti pẹ́ẹ́pẹ́ kò má rí kankan ṣe ibẹ̀ ló máa wà láti jọ ẹ̀ta àṣẹ́ngbàdúrà fún ẹ lẹ́nu iṣẹ́ yẹn gan ẹ̀wò iṣẹ́ business tó ń ṣe yẹn ẹ̀wò ẹ ṣàlọ́ advice yẹn ẹ lọ fún advice tó dáa kó dàbí kò mọ nǹkan tó ń ṣe o ìlì mà ó pa wọ́ sàtá ìyànà ṣùdó lè mà kó lè mà sí ra ó lè mà kó nànà mà kó bẹ̀rù sàtẹ́ ìtàn sọ lórí ọmọ gbogbo wa ìtàn sọ lórí ọkọ rẹ ìtàn sọ lórí rẹ ní orúkọ Jésù gbogbo tí ayé ń sọ èyí tí ò mú ògo wá èyí tí ò sì fi ìgbéga fún orúkọ Olúwa èyí tó mú ọ ohun tó ń sọ nípa tiẹ̀ lónìí whatever they are saying concerning you. mo pa ní àṣẹ ní orúkọ ọlọ́run alààyè ó yá kó di ayọ̀ àmín mo ní orúkọ jésù mo kó di ayọ̀ àmín ní orúkọ jésù di ayọ̀ ìrètí rẹ níwájú olúwa kò ní bọ́ sómi ògo rẹ ò ní wọmi ìkàlàmà kó bẹ̀rù sàkà ògo yín ò ní wọmi ògo yín ò ní wọmi ò ní yín gbé abarijẹ́ ò ẹ ti gbé ojú sókè sí olúwa lónìí níbi tí ìrànlọ́wọ́ wà ẹ ti gbé ohùn síwájú olúwa ọlọ́run síọ́nì èyí tí a bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run atóríṣe èyí tí ń torí ẹni ṣe ọlọ́run ti ń ra ayé ẹni padà èyí tí ń sọ lórí burúkú do lórí rẹ̀ ọba tó mú ọmọ lórí àkìtà tó mú jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ìka àkùsàìdà mo pàṣẹ gbogbo èèyàn tó wọnú àdúrà ìwà ó yẹ gbárí olúwa àmín <laughs> níbi tẹ́ ti ń béèrè fún ìrànlọ́wọ́ yẹn níbi tẹ́ ti ń kalẹ̀kùn fún àṣeyọrí yẹn gbogbo èèyàn tó wọnú àdúrà ìwà olúwa kó yà yín lẹ́nu àmín níbi tẹ́ ti ń fẹ́ ó yẹ rí olúwa àmín kẹ̀sì rí agbára rẹ̀ àmín ẹ̀rí olúwa àmín kẹ̀sì rí ìṣẹ́gun rẹ̀ àmín. ẹ̀rí olúwa ìkà yẹ̀mà kó sàtà kẹ̀sì rí ìdáǹdè rẹ̀ ojúkó ti ogun náà àmín ojúkó ti alágbára náà àmín ọwọ́ olúwa kó ṣe yín lórí àmín ọwọ́ olúwa kó ràn yín lọ́wọ́ àmín ọwọ́ ṣe yín lórí ọwọ́ olúwa kó ṣe yín ọwọ́ olúwa kò ṣe yín lóore ńlá ọwọ́ olúwa kò ṣe yín lóore ńlá ọwọ́ olúwa kò ṣe yín lóore ńlá inú yín kò dùn kí ayọ̀ yín kún ah, màsá ìdá gbogbo èèyàn tó wọ ọmọ tó wọnú àdúrà yìí everyone trusting God for the foot of the womb dúró rẹ ti ó ti tó gẹ́ you have waited enough you have waited to see it you have waited to make it happen èmi wá sọ níwájú olúwa tí ń fún yàn lọ́mọ láyé ó yà kó fún ọ ń tiẹ̀ àmín o ọmọ ò ní jẹ ọ ń yà àmín o ò ní yàgbẹ́ àmín gbogbo ogun ìdádúró nínú ayé tó ń wú ọmọ lọ́rọ́ gbogbo ogun tó dádúró tí ò jẹ́ kí ìyanu ọmọ yẹn ṣẹlẹ̀ ní orúkọ Jésù mìíràn àsọyà lìkàlì mi ogun náà kó dogun ìgbàgbé àmín <laughs> ọwọ́ olúwa kó ṣe fún yín àmín àmín ọwọ́ olúwa kó ràn yín lọ́wọ́ àmín ẹ ṣàmín ọwọ́ olúwa kó ṣe fún yín àmín ọwọ́ olúwa kó ràn yín lọ́wọ́ àmín ẹ ṣàmín dáadáa ọwọ́ olúwa kó ṣe fún yín àmín <laughs> ọwọ́ olúwa kó ràn yín lọ́wọ́ àmín ní wẹ́rẹ́ ẹ lọ rí bí àmín ní wẹ́rẹ́ ẹ lọ rí ṣe àmín ohun tẹ́tí ṣe ẹ̀ ní ṣe dànù mọ́ gbogbo alágbákágbá èyí tí ń gba èso rẹ lọ́wọ́ pé ẹbí ni kò máa dà sí mò ń bẹ́ nìkan wí o mò ń bẹ́ nìkan wí o mò ń bẹ́ nìkan wí o alágbá tó ní pé ibi kíni ibi báyìí ni ibi tó máa máa dà sí rẹ o ní orúkọ Jésù lónìí àtòun tó gbé dání àtòun ní orúkọ Jésù ọ̀run kò kọlù àmín mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ rí o mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ rí o mò ń bẹ́ ní gbogbo alágbá tó ní pé ibi kíbi tó ní o ní orúkọ jésù ló fi ń ẹ tí ò fi ṣe látijọ́ yẹn alágbára náà ní orúkọ jésù àtòun tó gbé dání àtòun olúwa kó kọlù àmín àṣírí ọ̀tá kó túnú ayé rẹ àmín oyè oyè ìṣàmì dáadáa gbogbo àṣírí ọ̀tá gbogbo àṣírí ẹni pé gbogbo àṣírí ẹni òkùnkùn ní orúkọ jésù mo ní kó tú àmín gbogbo àṣírí ẹni bí gbogbo àṣírí ọ̀tá nínú ayé ẹnìkankan tó wọnú àdúrà tẹ́ ń wọ́ mọ́ ní orúkọ Jésù mo ní kó tú àmín olúwa kó súre fún yín kẹ́ ẹ láyọ̀ kójú mọ́ ṣe tì í kẹ́ ẹ rírí olúwa oorun lẹ́fẹ́ lọ sùn kẹ́ ẹ sọnù dúdùn ayọ̀ yín kó kún kẹ́ ẹ sì rí ìgbàlà náà Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù mo rí orúkọ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìgbà míì máa ń mọ ẹ̀mú yorùbá pé má sọ̀rọ̀ nígbà mi pé mo rí inú ẹ̀mí o ọba pásítọ̀ ṣé inú ẹ̀mí ló ti rí nínú ìgbà míì mo lè wo orúkọ kí n jẹ́ rí nǹkan míì so why am I saying this màá mention orúkọ yẹn Ọmọ́nìkẹ́ mo gbàdúrà fún yín mo rí orúkọ yín ni mo rẹ̀ ṣe mo orúkọ yẹn mo gbójú kiri kúrò mbẹ mo gbó ó tún padà wá mo gbàdúrà fún yín kó lóra kó súre fún yín ọ̀nà kó là ìlérí kó ṣẹ ọ̀nà kó là ìlérí kó ṣẹ ọ̀nà kó là ìdíríkóṣe gbogbo tó wà níwájú tó dàbí kò ṣeé ṣe ọ̀run kó parí ẹ̀ kó ṣe tán olúwa kó ṣe tán gbogbo tó dàwájú ẹni tó dàbí kò ṣeé ṣe ọ̀run kó ṣe tán ayọ̀ yín kó kún o gbogbo tó bá wà níwájú ẹni tó dàbí kò ṣeé ṣe olúwa kó ṣe tán mo ya omi ẹ sínú gbogbo ẹni tó gbómi dání fún ọmọ ó yẹ gba agbára omi ẹ kó gba ìwòsàn omi yẹn kó gba ìmúláradá ojú yín kó ríre o kẹ́tí yín kó gbọ́ ire o kínú yín kó dùn o ọlọ́run tẹ́ ẹ ń sìn ọlọ́run tẹ́ ẹ képe ọlọ́run tẹ́ ẹ ní pé òun ló lè ṣe é bẹ́ẹ̀ ṣe rò pé ó lè ṣe kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run tẹ́ ẹ ń sìn ọlọ́run tẹ́ ẹ ń képe bàbá tẹ́ ẹ sọ pé òun ló lè ṣe ó yá kó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ tó ń ṣe àìsàn ẹ gba ìwòsàn ọfà ayé ò ní gbé ọ ṣálẹ̀ ọfà òkùnkùn ò ní rí ọ mú ojú ò ní tì ọ ẹ̀gàn rẹ dópin lónìí gbogbo gbogbo ìdáyà òkùnkùn kó dópin bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín lórúkọ Jésù eh, thank you very much for being here uh, I just want to say everyone thank you and also I apologize too. You know, You know, sometimes you just meet yourself in a situation that is beyond you. I try, try my possible best to be on time, but you know, you can't jump. You just have to. <laughs> so I'm very sorry. You know, you know. So please, by God's grace, I'm sorry. And also the prayer continue by God's grace. I don't know tonight if there's grace for me on eh, Tuesday. I don't know. I will not promise. But if you see me, maybe life it's okay. But if you don't, what if? But I know by tomorrow morning The prayer will continue by God's grace. I know that Lord Jehovah God will help us in the name of Jesus. Uh, so thank you. Make sure you share it and invite your friends next time when we are live. And I pray gbogbo ẹ̀yin tí Olúwa lò fún iṣẹ́ yìí kó Olúwa sì rí. And also let us get ourselves ready when it's time to fast and pray. I know we have, our fasting is coming which I also I will announce to you. You know, we just have to go and seek the face of God. And I know I will announce the time. I will give us the to um, and also to remember there's a assignment mo sọ pé nípa oyin yẹn eh, lágbá Ọlọ́run bí àgbà tá a máa gbà the sókè gbogbo ẹ náà lè jọra wọn láwọn fi gbàdúrà yẹn and pé Ọlọ́run á ràn wá so we will not pray in vain so thank you for being here orí ọ̀fẹ́ Jésù làwà ìfẹmọtì Ọlọ́run kó súre fún yín o kó lọ àpò mọnà yín dùn bẹ́ẹ̀ ṣe wá síwájú Olúwa bẹ́ẹ̀ ṣe bèrè níwájú ẹ̀ á ayọ̀ kan máa wà tí èèyàn tàdúrà máa gbà ayọ̀ yẹn kó lu àkó fún yín o ayọ̀ yẹn kó lu àkó fún yín ẹ̀yìn rẹ ò ní fọ́ ẹ̀yìn tó lu amúlé ọlọ́wọ́ kò ní fọ́ ẹ̀yìn ẹ̀yìn ni tó lu amúlé ọlọ́wọ́ kò ní fọ́ yóò dẹ̀ gàgbà kò ní jábọ́ lọ́wọ́ ẹ olúwa ti fún ọ kò ní fọ́ thank you my father thank you holy spirit kò ní fọ́ thank you my daddy ohun ayọ̀ yóò tọ̀ wá ohun ohun ayọ̀ the voice of joy will come to you ohun ohun ohun ohun ayọ̀ yóò tọ̀ wá kọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fún ọ nìyẹn ohun ohun ohun the voice ohun ayọ̀ yóò tọ̀ wá ohun ohun voice ohun ayọ̀ yóò tọ̀ wá bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù thank you for being here God bless you see you God bless you thank you bye bye ẹ ṣé. agbára rẹ̀ ọwọ́ ògbó àti ẹwà rẹ̀ máa yé wa pẹ̀lú máa ń sọ ẹ̀lú mọ̀ nínú ìtọ́jú ayé mi ò mọ̀ sí i lọ́kàrẹ̀ ìṣèdúpọ̀ lọ́wọ́ Ọlọ́run yìí ẹnu wọn Ísírẹ́lì àyàn ológun ìwọ tó tóbi gbogbo òrìṣà lọ ìwọ tó jẹ́ agbára fún wa ìwọ tó jẹ́ ní ìsádi fún wa ìwọ tó jẹ́ ní ògo ẹnu wọn Ísírẹ́lì gba ọgbẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ọba tó pọ̀ ní pátágbára ọba tó pọ̀ ní pátágbára bẹ́ẹ̀ ká fi ìyìn fún Jésù yìí ọba tó lágbára lọ́run àti láyé èyí tó ń kọ́.